kọ́lọ̀ kí ó bá sàlékún dáadáa àwọn ṣèkọ́ ìgbà kan wọn lọ́ọ́ fẹ́ràn. náà ìbéèrè tí wọ́n béèrè ó ṣe pàtàkì torí pé Islam ó ka ẹbí fún ẹgbẹ́ nínú àwọn òkúkú tí mo kà lẹ́ẹ̀kan nínú sọ́ọ́tù mẹ́ta ọlọ́ọ̀ni ọ̀sẹ̀bì pẹ̀lú kúrúbà àwọn ẹbí nù. ànábì gan sọ fún wa pé ní ẹni tó bá fẹ́ kí ẹ̀mí òun kò fi gbèsè ayé òun lálùbáríkà fàlìyẹ́sì lè rọ́ṣẹ̀mà kó máa ṣe kí ni kó máa rọ ẹbí pọ̀ láàmùka ẹbí kún àìrípọ̀ jantirẹ lórí ilé náà àwọn ní tó yẹ pé ní ìlànà yàtọ̀ ní kálukú ń tọ̀ lórí ìjọsìn téèyàn náà tún débi ká máa bára wa ṣe àjọṣe akọ́ tó bá ti ń takò ìsìláàmù tó ní àtúrẹ́ bípọ̀ nílùú pé tó bá ti ń takò ẹ̀sìn àgbọ̀dọ̀ jọ̀ṣe yìí ẹ̀rí ìsìláàmù ṣe pàtàkì ẹbí tó àwọn tó sọ ń jọ láàyè wípé láǹtàn fún akún àrùhámùkùn tẹ́rẹ́ bí tẹ́ ẹ dójúlẹ̀ kò lè ṣe yín láǹfààní tẹ́ ẹ bá ṣe tọ́lọ́n bẹ́ẹ̀ wàlá àwòládùkùn àbáwọn ọmọ yín yàwó máa lè kéyà àmọ́ tó bá dọ̀rùn yẹ fi lùbẹ́ ìnà kùn nǹkan ló gbọ́dọ̀ kíni wọ́n lọ lọ́tọ́tọ̀ tó yẹn gbọ́dọ̀ àlà tí yóò bá ṣe ó gbọ́dọ̀ sí tẹ̀lẹ́sìn ẹ ìsìláàmù fààyè gbà wá ká tó máa bẹ́ẹ̀ lòmíì ṣe agbátẹrù tí ń pè lẹ́sìn tó yàtọ̀ sí ìsìláàmù kódà èmi máa sọ kí ní kẹfà yẹn pé ah, kẹsẹ pé ẹ̀rẹ́ lè láti ju ẹ̀sìn ní a ní mùsùlùmí gẹ́gẹ́gẹ́gẹ́ tó gbé tí ẹ̀sìn ò gbé wá à ní fẹ́gẹ́ ni a ní bá dé tí wọ́n bá ń pè kankan bí i àkọsí lélẹ̀ so lẹ́yìn adájọ́ jẹ́ mùsùlùmí ní o kọ ilé ìtọ́ gbé wá yóò kò sọ́nà mẹ́ a sì ní bá pàtẹ́kì mẹ́ kátó wá sẹ́ńtì èdè kíni kí èsè mùsùlùmí so ìsìláàmù ti mú ọdún tiwa wá ìkólé jà wọ́n mìnìhàjà ọlọ́run ti fún wa ní mìnìhàjì ní ọ̀nà táwọn orin ó fún wa lọ́nà wa tó sì kílẹ̀ ẹ̀rí islam gbọ́dọ̀ ti wálẹ̀ ọdún méjì náà ni idul adha àti kíni idul fitr ọdún báyìí ń ṣe kóró kíní kan ànábì náà bá aláyé nílùú madina gẹ́gẹ́ tó wà nù hadith anas tó ànábì rí ara madina tó ń jó tó ń yọ kí lélẹ́yìí tó ń ṣe àbá àti máa ṣe kẹ́ tó dénú ẹwà ẹwà ẹwà ọlọ́run ti fi méjì ní pààrọ̀ fún yín ọdún kíni ọdún léyà àtọ̀dún àwẹ̀ tó ẹ lẹ́nu olùpẹ̀ ìta àti bá tàwa ní mọ̀ọ́tì àwọn pàápàá náà ti ní ìtàn náà ṣe kẹsàn tó dé ẹ̀sìn gbà ni ẹ̀sùn ní ẹ̀yìn tẹ́ni wọn ní ká mọ́tà àtà ẹ̀sùn ní àmọ́tà àtà ṣùgbọ́n tẹ́sìn àtàtà bá ti forí gbára wọn èwo ló tẹrí ba àṣà ni bọ́dà gbà mí gan ní ọ̀rọ̀ ẹ̀sìn àtà lámọ́ fi ń gbé gbà mí pépè nǹkan báyìí láṣà tiwa ètò lọ ní wọ́n ti jọ ń lọ papọ̀ nìyẹn. tó eléyìí pé pé ìjà ẹ̀sìn ni ẹ̀sìn ló lálẹ́ wọ́n ká ní àgbógun tó bá ti gbélẹ̀ náà lájọmọ́sẹ̀ ẹ̀sìn ògbé wá bá wọn o ìkọjá àlà lórúkọ afẹ́ tẹ̀lẹ́bí òní yẹn ìfẹ́ tàbá tẹ̀fẹ́ tàbá nífẹ̀ẹ́ bí gan lórí ọ̀nà tí ò dá gbogbo ọ̀tọ́ yẹ ká fi pé wájú ìsìlámù lẹ ká mọ̀ ẹ̀tùkọ̀ yẹ ká tó máa kún lọ́wọ́ lórí yìí ká tó wá jẹ́ kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ẹ̀rí amẹ́yìn nǹkan bẹ́ẹ̀ kàn án tán ṣe ẹ̀ta wóró ni wọ́n àmùsùnmí náà láti kíni láàkùn wọn lọ́wọ́ náà wá fi pọ̀ ìsìlámù ti ní àti ìsìlámù yáálú wọ́n tẹ́lẹ́fẹ́ fún wọn sábàbí yẹn á tó dá dúró ọlọ́ni wà lẹ́bi àrísàlà ọ̀ṣúlà òbílẹ̀ húdà ọlọ́nla wà láàánú òjíṣẹ́ pẹ̀lú ọ̀nà àmọ́ wà dín nílẹ̀ hàk pẹ̀lẹ́ sí òdodo so islam lódodo lìyí sí ìrọ̀ owó àlà dín ní fúlì kó lè bá borí gbogbo táyẹn ń pẹ̀lẹ́ sí nígbà tó wá tó bá wọn kẹ́gbẹ́ ṣé ibú ní islam ti fẹ́ borí wọn. so àìbá wọn ṣe christmas àti new year àti ọdún kìnnìkan ọdún kìnnìkan lọ kódà ní islam kìnnìkan ọdún mọ́lúdì àìṣe òyìnjìrá àìṣe ànẹ́bí ẹ̀rí hàn kan là ń lò à ń lò ìjìrá àti kàdéètì ni ẹnì kan bá ní kiri kẹ́ wá ìjìrá àlọ́ náà ni èyí ò sí inú kí bákan náà wọ́n lè di àlọ́ náà ni. tó kéde pé ẹni èdè mùsùlùmí kan là ń lo kọ́ ìdá ìfún tí ò bá ti ṣẹ́ sí àgbọ̀dọ̀ sí mùsùlùmí ló tó wá ní o àbẹ̀ ní tí èsè mùsùlùmí. gbọ́n nǹkan mi tó bá pa pọ̀ lẹ́bí kájọ ṣe kò sí ní tó burú bí yíyún tí ò bá bá ti tako ìlànà ẹ̀sìn wallahu a'lam ìzákùnrin àkámọ́bìnrin káàkiri jù báyìí lọ ní abala ìbánisọ̀rọ̀ àti ìbéèrè torí pé tá a bá.